ẹ káàsán gbogbo ilé. inú mi dùn láti wá sí ibí lónìí mo dẹ̀ wá pẹ̀lú kábíyèsí alága wa ọ̀fàjà wa. kábíyèsí o. Ah, ó ti yẹ kí ṣùgbọ́n nǹkan kan òkè yìí ò ní kárí òkè ọ̀tẹ̀ sọ́bẹ̀ yìí but eléyìí mo decide pé ó lè ti pẹ́ nítorí kábíyèsí ti wá sí ọ̀dọ̀ mi bí ẹ̀mí ìjẹ̀bẹ̀ tí wọ́n ti kọjá tí wọ́n ti wá kí mi so mo dẹ̀ wí pé ọ̀dọ̀ nílò òjì èmi àti kábíyèsí àsẹ́yìn a ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ibi táwọn méjèèjì ti jọ wá ìlú èbò tá a ti jọ wá yàtọ̀ sí nípa jọ wá láti ibì kan náà nílùú èbò látúnṣe wo ilé ayé ó jọra wọn ọlọ́run ṣàánú ìsẹ́yìn tó fi ní ọba tó jẹ́ pé yàtọ̀ sí pé wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ayé.